amalu amalu mawajattumu wa qala bayyimati faqtuluhu zando ne gaje wace ba da dabbe ne ya kawo mu ala ga wanda a ala ga wuce awu da nan no ya tuna shi wa lo musulunci a jiro ba ga ji sun da na nan umman lobe da ga fati ni ala ga wuce awuwa da shi wanda ga to ni ga hauzo eh ka musun ji ala kuma ne ya rawi la yi mama wuce kan yi mu shine ya ابن عزمي ويقع الفطر في الملل والنحل والأهواء ويقع فولنتيني بيجوا وإيجو وده فصل كشفين الخوارجي يتو سقو سقو ليش عوارج يتابعوا هذا فيه مش بعد وشبه kunjiga mini ya tun jere na awa rijin lolo a bahu don mana su fari a ga alayin wani wafiya wujiri na da ji takan ji jinin man nan ya kuce askari da aduwa ya jin a awa rijin ba na ga ji takan ya shoga juwa hau wa kafin nisa'i aidan mimman lai askari yin a ke ga gazan doro ne ga yi ji takan yi wani zaki ji ne ya jin domina awa rijin ba na da hau ya ji a yau da hau hau a wani ya je yirin nan za mu nufa faru ga mai beto ba ya ri da na za a ce bishin da yi zaka yi na cewa fiye wato da ka cin da kun wani a wasu suna kitu sai ne ya kotu ba guje guje basira wani wuzu ga private school wuzu shi islamiyya na gaba da na kawo biya yi wuzu wuzu ga babban ga abin da tuwa ce guje basira wani ya yi wuce for what kawari ne na ki zamani sai na ni

ka za mu zamani jahiliya na fiye maji ka zamani na nufi za su tunan da mafala a hijira na musulmi fiye maji to sun amma wasu ke shi wagu da insha Allah ta rabu yana abin tubo na a nufi za a nan gama insha Allah a nufi gama ba la kuwani jawaza fihi mun qatl al yawm hatta qatalu zuriya zaka shi har biya fatawa babu ne to shi da kan gijina ala inna khiyarakum abna'ul mushrikin zai da alkhairi gam ne bare je zakan je mushrikin ne fa ala la ta kulu duriyata ya ga wuji zakan je masu kuma da ku ga ga wasu kan wasu ga ga musu ji gobe ala la ta kulu duriya ya ga wuji zakan je ma kullu nismatin yulad ala alfitra ajin do na ga mu da mataki fitra ya musulunci babu ita da luje yahudi ko nasara ko majusi ko yanzu cikin èyí ó jí sẹ́kẹ̀ẹ́ yìí èyí sẹ́kẹ̀ẹ́ yìí lè mẹ́kẹ́ ọ̀gbẹ́ ìdọ̀tún àtẹ́jú mùsùlùmí tí èyí ọ̀rẹ́ ìnàlẹ̀ káàdì káàkiri yọ mùsùlùmí wá gbọ́wọ́ àti bèrè jí mùsùlùmí lánàjígá ṣubá oró yẹjẹ́ ẹ̀rẹ́dẹ́gbọ́nà mọ́nyẹ́ ìzáàlà òkè ìbèrè mọ́nyẹ́ ayé àti mọ̀dá ní bẹ̀rẹ̀ one by one jí fẹ́ sọ́n ẹ̀mọ́nà àgẹ́ ẹ̀gbẹ̀ bọ́m̀bì wújẹ́ àrùn ààrẹ ìlú pòlísì pátá ààyè ìkáàkiri àrùn ààrẹ ìlú tó jẹ pátá ààyè ìkáàkiri àrùn ààrẹ ìlú ìlúbìrẹ́ ṣe pátá ààyè ìkáàkiri àrùn ààrẹ ìlú kóòtù pátá ààyè ìkáàkiri àrùn ààrẹ ìlú lọ́rẹ̀ pátá ààyè ìkáàkiri na ààrẹ ìlú tíwìlì fèsì pátá ààyè ìkáàkiri àrùn ẹgbogbo ìyẹn nínú àjìdá ni yàtí mọ̀dá ní mọ̀rọ̀ òjì tí ẹzùn wọn ní ọmọ ìtẹ̀ ọlọ́run fi kùfẹ́ nínú omi gbà sára kájọ sálà yẹ́gẹ̀dẹ̀dẹ̀ iná rẹ̀ ní ní wọ́n kàmọ̀ pàtàkì àwọn ní ní oṣòdì oṣò ṣàbú ẹgbẹ́ mùsùlùmí lójà lẹ́lì ní ìkàbá yìí lójú kókó wọ́n mẹ́rin tún mú mi lẹ́mú tà mídẹ́n fẹ́lẹ̀ bá àwùjá ànámọ̀ làdẹ́gá mùsùlùmí wú bí ẹjì gàgẹ́lẹ̀ ṣe ẹgbẹ́ bá làwọn ti já ànámọ̀ kó na su kuma ga hadi fushi su kuma ga lana gudu su kuma ga azaba والذين لا يدعون مع الله إلها آخر زي شيء يتلان بتي فما بتوجي أنا ولا يدعون النفس التي حرم الله إلا بالحق أما يقول رأي من توجي على جهل الناس يدقسينا ولا يظنون أما يدعي أنا ومن يفعل ذلك فنقاش وقاش يلقى أسامة فنادي ليه يضاف له العذاب يوم القيامة أجا عذاب قطبان وشيا زادنا يفعل القيامي ويأخذ في وانا وشعدان ومعنى وانزوان wọn àwọn ẹlẹ́nu páyẹ bó ní fúkà báyìí ló ń dẹ̀kọ̀ ń gàrà òun lára àlẹ́lẹ́ ya ìlà mẹ́ta àbálẹ̀ wọn àrígá túbà jìnà wà á mẹ́nà ọjà yìí máa ní jìnà wà á yìlà àmọ́nà ọ̀sọ́ alẹ́ àwọn tí ó fi gírí jìnà fọ́wọ́ láì kàyí kọjú lọ ọ̀fẹ́ ìyá tí máa sàn náà yọ́ sẹ́ ti rẹ̀ tún gbèjá láàṣẹ gbàṣà àdàṣí ló tún gbúrò wọ̀ká sai da wadda ta tuni nan tsallaki haramar lawai labil haƙi ya gawo rayu na sai na rajin haramu na sai da kiyo sai da gaskiye shi ne ka kafirin musulci wa gogon wasai bi dokai annabi musa alayhi salam nwuza zaɓi ne waki bitu yi ndo na musa kiyo ta fara biya na ne musa ke rigin ba kawai cikin wuza za mu ne mu fara zanen na wuzo jona na ji musulmi e ba ta ne musa mafi niya na wa wuna ko e ta ta ne musa ga wani kankauci da zane abin ne musa bane da hauta hajji hajji ji da su ma ne musa ji kiyo wace so wace ba ka fara kiwa ga ya zane shi

ẹlẹ̀ iná káká ilẹ̀ jàwáríjì wú náà bá tá masiba masiba mọ̀síbà ta àtàtà ọkùnrin ní àwáríjì wú mẹ́yìí wakada algeria eki ji na manne waka na tura zu ya yanzu a ga manne yake kawo manne mai ji jahadiya inna lillahi wa inna ilaihi raji'un wa man doga abraham museum na wuce na ali na wuce to kafin da sai na ali kí iná náà mọ̀ tí ìbá iná rẹ̀ àrí àkújà láàgán adẹ́lì mẹ́rin dẹ́wọ́lẹ̀ mùsùn ti wà nága mẹ́jù sí ìjà ṣìlò dẹ́wọ́lẹ̀ mùsùn ti ọjá ìrírí ìlàjú ìyàbọ̀ ọ̀dẹ́ tàwé fún àjẹmà ń bẹ̀rẹ̀ ìdàláwàdì sọ̀kó tí ìlàlẹ̀ ìjìnlù tí wọ́n yọrọ annabi sallallahu wajen kiyamanci wa kasbin nafsi dorai rara yawon ga da gaskiya nan wani min rukamus al'imam ya dokar to a tilmi zuwa da sa ga gobe da hadisi ya ibnu abdullahi amru da hadisi 4641 sai jami'u sagiro volume page 844 a nabi sallallahu alaihi wasallam ku ga al كبائر ذنوب جوجري الشرك بالله ولا بطيبتي وقتل النفس ولا يوي وحقوق الوالدين وجاك يا مجري الله نبي حكم باكبر الكبائر وغني جيايه في ذنوب نغ ذنوبنا القول ذو يزجري يزجري كما نقول جري كما الامام احمد بن البخاري ومسلم تو اترمي تو ان تكابو بيدي حديث عن ابن مالك سيدي جامع سجيري رقم حديث 4604 volume 2 page 844 annabi sallallahu alaihi wa sallam wega ngal kabairu sabrun kabairu gutaba al-ishraku billah wala do wala yawla batati bachi wa qatl an-nafs allati harrama Allah ila bil haqq wala ra'yu wi wa qatl musana بيوجي كذلك ينجي ينجي ينجي ينجي ينجي من الزعف بيضلو بيشي يكون دو وعقلو ربا بيضلو ديكيو يزاري بوجي لابد نبيان الجارينا مصيبة قاعدنا ونشو نقا هندو غالي عفو لابد نبيان الجهاد لا إله إلا الله الدولة الإسلامية وكلمة الله هي العليا وفيش بعد هذا والله بس نقا هندو يا الله بوطا مجعل كيو عقرا وشكا هندو masiba jẹ́ ajé òjì àtẹ̀lẹ̀ máa lè kébì ìpàdà wà bàrẹ̀ nàlẹ́dà lẹ́nu wọ́n àjẹ́ à ẹgbẹ́gbẹ́ ìgá wọ́n tẹ̀kú fi jẹ́tẹ́ látò sí bẹ́ẹ̀lẹ̀ lẹ́bí nà sọ́lẹ̀ mú mí kùn káàkà ẹgbẹ́ ìlànàjì láàjẹ́ ìyàrá ẹnu jẹ òtún láà jì yóò lébò olébòbò wà gẹ̀rẹ́ tó náà rẹ̀ òjò òjò láàrá àti lè kò sí dẹmó kò sí dẹmó wà lè tí a ẹ́ na kí wọ́n lè dùn hankali ga ci nínú gara wọ́nlá ilé fitin na majiya wọ́n lè sọ́jà da ṣùgbọ́n àbídà àmì gọ́ ìdá látẹ́kìlì ìdínà sọ̀bí ba wọ́n da

waje yaya waje basu waje ja waje gwagwa wani masifu zuciya yanzu ya kuya fitinar man fitinar gyare ko ga mace da hannu ce maza da da wacce ga awu za ta isha ta ciwo yayi ki وأكل مال اليتيم بيزوجي دوكيا كوني كباي دويوري ورجو إلى الأعرابية بعد الهجرة بيزوجي بوشي بعد وعي جراجينا ما تياجي جراجاتا نما فاكي دا يما فينا إزدكيا تزغيري زيداي بابونا كي سينا ما تيجي كاي أصرف الله العظيم الإمام الطبراني قال لي على وسطه daga hadisi ya hadisi sai da sai jami'u sagir volume 2 page 840 rakam ya hadisi 4606 yana ta agogon wuza ne ba da yake da kida a salafu yau eh aisha a nadi ganni mina kida a salafu gabu yau hausa ya nadi ganni mina kida a salafu gabu yau sahabi je shi masu a sha alibi wasu

ya ji a rasa laye jana'iza ya gano jisana komplita suna ne ganarwa har ya so ga wani dukiya su da ba kiyo su juji tilawaki ko odo maza bai zahiri a shiga kiyo su juji tilawa a rigaji kiyo a ga alhaji dole a ko su juji shukuri amma a ga su za su tilawaki ko su za su shukuri amma sallaye jana'iza sallaye yi mo su za su jana'izaki إذا كنتم إلى الصلاة فادفنوا daga titu ta kudu har da za a ci ba ta ka shiga nuna jira sanar da gaba da yi na no zuciya da ci na ga ɗaya da shi zina a mai shi mai jin biyar ko na na fushe na ta jiri jiri wa amma bai yi yi suna so ya cire annabi sallallahu alaihi wasallam ya ce ni musaba al-mudikati ya ga da hutu ba ne ji zalika kane ashirku billah kai la ba sai baki wasijir be siri di wa kad nasla jarum Allah illa bil haqqi be zawi na ce ji hanya rabu ne sai da gaskiya ne hadda ka shi hadisi wuce al-bukhari da muslim to abu dauda to an-nasai ga gudo daga hadisi ya yare mamadu izala ne jibe zuwa yini daga mimbari ajo mimbari bo azuna ajo mazalacho to da ki umu annabi sallallahu alaihi wasallam gamanin muslimaini iltaqaya bi asiyatihima a je muslimi ku ni ga gumbe shi be ku ashina illa kana illa kana alqatil wal maqtul fi an to zanan uzanan to zanan awu da ku baba enelo ibn Majah ka gobe daga hadisi ta ibn Majah ko sai ya yi sabiri volume 2 page 1006 raka ne hadisi raka ne hadisi 577 zik 5 ìjẹ̀pá tó lùdì aláṣì ìgbà àti òtò mọ́nù alẹ́gbẹ́ tó bá nínú ìlàjẹ́ ilẹ̀ ìsinú wọ́n bí lẹ́pá tẹ́jà lẹ́kọ̀ọ́ onígbẹ̀ tọ̀tàlẹ́ dídà wọ́n jẹ́ tún ti rí ti ṣe òṣèrè òjò wà alẹ́gbẹ́ tọ̀tàlẹ́ jí ẹlẹ́lẹ́ tíwẹ̀ lẹ́gẹ́lá lẹ́jọ wọ́n kú ilé kíkà wọ́n lè dèjì wani da yauci kwani ko wallahi ga nawa musulmin yi nan mafi buga bai jiyan nan alai ya fata ta fi masiba ya ga nawa musulmin yi nan uje masiba ga zai ta ya fata kinari a nabi sa a sanin ga lazawa da duniya ìṣe pàá tó dúdú tí yàgbó àwọn mùhálàlá ìlú kọ̀tẹ̀rọ̀ jí mùsùlùmí ń di ẹ́kọ́ ti gọ́ ọlá mùsùlùmí ní ohun náà yẹ́ ọlá mùsùlùmí ohun gáìlò justification yìí ko da ake musulunci ma wala yi wata wasu ne kudin sauki ganin ibe wala mai yawon ne wuza shi ba rawahu tirmidhi wan nasai ali ibn umar galo sir jami'u sujil volume 2 page 905 rakam ya hadith 5077 al imam al-albani ga hadith na sayyid annabi ga innaha satakun fitan fitina jababe ala summa takun fitan fitana fitina jababe almutaji fi akhir min aljalib kanaga kanaga ya tilo da ne ga na ce guna wal jalib fi akhir min alqa'id ana ma ta dun banu da ne ga na ne kinare wal qa'id fi akhir min almashi ana ma ne kinau da alkhairi ga na ne kinare da da gubana ne wal mashi fi akhir min alsa'i ilaiha ala fai zane da nan an waka fitina ga tsani faman tare da wani birnin fade da haka bibi ne zane ga jera jera kusan da tura kuma fudu kara kuyu waman tare da wani kanan da ba da nan kwanan fade yar haka bi ganan ne wani lafi tunan yiwu fudu inda na gina fudu kanan yiwu ya ma yi kiwore fitina ga yadda ga rubon wa tsani ma ikabu da ya ba kwakwata ga tsani ne ya tashi da hanari wallahi sun da zai ci yanzu ga ruba dukiyar musulmi jajin halaka to rayu musulmi jajin halaka za a yi jaji lalace mani cocin gwani to gal alima muhammad ya gudu da alima Musulmi to abu da daga hadisiyar abubakar rasa sai jami'u sabir volume 1 3477 rakami 2430 fitina ga dabere a ní ìsọ́ àtúnlẹ̀ gan ẹzọ ga lákà ákùnrin yẹ́ yíò mọ́ ẹzọ àmọ́dẹ́ lè tó ń túbà gan yà àwọn ọmọdé mẹ́jì bẹ yìí mẹ́jì mú bọ̀rọ̀ ojú sún wọn lóòrẹ́ ẹgbẹ̀ nẹ́tì tí a báyá ní wádà lè yí káàkiri zọ́nà a ní ìsọ́ àtúnlẹ̀ láàrín ṣíra àdúkùnrin láàrín ìdí ezoga ka aka awu ya ji umere e, meme aja obire hmm, ka ezoe gị n'ewe ọmụ sụrụ nchịkwa chimbeleze a na-eti beniye ụda maka na ụda mmanya ka fẹ́yìn náà láyé dìrí láàlẹ̀ ṣètò ni ẹ̀zọ́ òfin yé yìí fẹ́ẹ̀ kọ́ òfin kò fẹ́ẹ́ tí mí nàìjíríà rí mú ti ọkọ̀ ṣètàbí àjọ ṣètàbí àwọn wúti kàkó ṣètàbí wíwọ ẹwú bí ajá lọ́wọ́ ọlọ́wọ́ ti jẹ́ wọn làwọn ti wù mí rẹ̀ to ya jami'u sagir volume 2 page 1276 rakami a daidai 7716 elutuya da yirin na jiri a nabi sa su ga inda mala'ikata lantar la'anu ahadakum iza a shara ila a bi hadida mala'ika ce bula da ɗeza a da ke zaga ebi ko ko ba lauye junin kiwa ga yana ala wuce ne dore kíwà gẹ́ ìdájà tó bóòmù jí mọ́sílájú òun jáde jáde máa ní ẹni sálẹ̀ pátẹ̀ lọ́wọ́ kíwà gẹ́ ìdájà tó ṣíṣú kú ọ̀nà kíwà gẹ́ ìdájà tó mú máa kàn mọ́wúná lánàá ti mẹ́rin tẹ́ṣà àti ìdúgbà fi hàn wọn kò fi jẹun wọn kò fi wọn kò fi fìtí náà pátákì yìí náà bóòmù nígá ti fọ́ọ̀sì ìsìnjà àgbẹ̀tẹ̀ ènìyàn jágbà rúfin kú náà jáde ayé zúnjú mọ̀ sí ìbàyìn

na ga da ya ba mu a jizo ba da ya jimiya musulmi ba ne yan na jihadi ne musulunci a ne zawon kin shi ja mu ƙuranu ba wukin da ya limi a gida wani jihar zaɓe ki ba zuwa jihar ma ka tana gudun kan ita da akida kuke waje hanyar na waje akida akida birzo na kai ga ida akida a ci maje alwala wani barawa a ci maje barawa sun mina mushirki na eh jikin ne ne ne ji ganin a dita ta akida kuke waje usulu salasa كشف هاتي كوال الأربعة كتاب التوجيد الواقفية الحموية التدمرية سلم الوصول معالم القبول كوال قوال المسلم متوجه هذا رسول جناري وبيانو بيبات ونفوز تكثيري ودي بفاتي هذه بقران بي ولو lọ́mọ káńtà mọ́ ìjíjẹ̀ wọ́n kàrọ̀lẹ́ wọ́n tẹ́wà sí lítà fọ́sílẹ̀ àti wujin na za mu yi ma Allah da waje lawo ma sa Allah da waje la sallawo wuji ya su waje ya su ruwo eh ajiye na so wanne liji na waje ne gani ko waje ku waje ga hanyar ku zuwa musulunci o ma da ji kokaro ku da yoyi musulunci da Allah kuwa yana ji addini musulunci ne ga kana ga ba duwa ye ga ci ga so kuwa ba so kulu ba jare so kulu ba je kirkin mun je ga ci ne ja ga ga ci ne ba nu mai yaji be ba mi la ba si ji nga di ki nga do me ya abu re ro ga

yóò dájú ṣùgbọ́n ayígbóró ẹ̀lá ìṣìgẹ́ ìròṣí ní ìwà ogun agun náà àgá ìfẹ́ ìdí tọ́lọ́ òṣìrí àyí náà kájà nàìjíríà méjì ìrò nílé dúkìá náà àgálà ìdí ṣe jáde tálàkọ́ lọ́mù àti tẹ́lọ́bù ìlọ́dẹ̀gẹ́ isan babu wai waje gada waje gada amma isan ba ke suna wasu kun da aka shawo su jiya wutan da mai gada ma ɗanayi gaji na a gadi talauci biyu yi so je wa dambo ne a so maje dambo gani ga yi jiwo ba ta yi ji tuba yi ji tutso yi ji li yi ji ene la dukiya da yana zane gaje dukiya na wula zakuwa so ji ba ki musalata wa atu zakata ya sanna ku jiki ne mai laga kaiwa ruku ne musulunci gutu mini ugo ai laga kowa mine ne la talauci wuji ga Allah ki agona zana ya sadaka da la sadaka wuya ko baba na wudu ya ke juno lu wudu ju ju ẹbá náà jẹ́ òdúkẹ́ àtẹ́mi náà olúwúté yìí mínú ẹ̀nà àjẹ́ ìlà tẹ́lẹ̀ ó ti jẹ́ agbọ́nà ojú sádáka àdíbìbá àtọ́lẹ̀m nǹkan ọ̀nà rọ́jùlún látọ̀tọ̀dẹ̀kan náà lẹ́ìlà ní sọ́dàkà lánàá ti yẹ sí iná lẹ́mí dé màá sádáka fàkàrà jẹ́ sọ́dàkà ti fọ́ọ̀gọ́ àti ẹni sádáka lọ́jà sádáka láti ọ̀dára sádáka láláì méjì àṣígbèrè tusubiha al-layla ala salih ila shebara la ashara aya ta da kanu ce shi amma kan da ya yin shi fakala a wace ne sai kare Allah ba daga da zuciya cin jebu ala salih yake ci la ta sadakan nan layla da sadakatin ga sadaka ya ji shi ne fakare da bi sadakati fa wada a biye gizani yake za ta sadaka lafiya a sai da sadaka da gore ya ci fa'azo ya tahadda su da su kan dikan laila na zani a dai wacce ba tsira ya ce ba gaga a ji sadaka ya shi tuya ya ji ni ne karuwa faƙala ga allahumma laka alhamdu ala zaliyati sadaka na da e igwa ya ji karu da lo la ta sadaka nan laila bi sadaka ya ci dinga sadaka bi to su fa da bi fo fa a fi yadi ta sadaka la da biyo e wuce shi amma wanda ga shi wuce shi ga ba wuce ya fa qala ga allahumma laka alhamdu to cin jeho ala tarikin mai zaraka yayin da ci wa ala zari yake ube da agani wazibo karuwa. wa ala ganiyin ke da agani bayan dukiya ne ce fa'utiya ci da ba za wuce fakila na cungar amma tuka ala tarikin amma sadaka na wuji yayin da ci da hannufa fada allawa ya sayi fa an sadaka ti wa wuce allawa da yi ya biya wa amma zaniya amma zaraka da wajen da ya yi karuwa nan fila allaha an tatta an tatta ifa an zina wajen wanda gawa ji amfani wajen yara da ya ci biyayo wa amal gani amma zaraka na wajen shi da aga da bayan dukiyar ce wani fila allahu an ya tabira sai fi kuma ma ta wani wajen da ya fi da sun shawo dukiya mini ya dukiya da sun shi ne wa ne mini yana na talauci ta wani ya zuji sun ya zuji regardless you are not a beautiful two page 4 page 8 or 1 recommend 4346 mini yana latalauci ki a gwanon ya zutu ya yanki cuji ya zanu shi gani kwa jiwa da jibara mu ko gani kwa jiwa sai za wuce ya dama ga yanki wani da ya gwadi su ko yi dukiya na sai ciwo sai shiga rijalu kawamu na nisa bima fadala Allah ba'du ala ba'din wa bima anfaqu min amwalihim baaji de fala de la yi e bo du e bo fala se la ta ti ojo na de dukiya de baaji wuni ni ya dukiya ajo ne ya shawa ne ga mini yana la talo ti kiya wona ila ni tuni ne mini yana fáàdì yẹ ní kẹ̀kẹ́ fíìlì lọ́la ẹ̀nà ọ̀gá àti egun bá ní. ẹ̀wọ̀n àlùfáà. ẹ̀wọ̀n àlùfáà. sai ya to darba Allah masalan kariyatan kanat amilatan mutma'inna ya tirari gwara gada min kulli makani fa kafara bi al'ummi lahi fa za ka Allah libasa ji wal khawfi bima kanu yaktubu sai la misali da yake yi wuce shuri aminci dukiya to ce da yin daga bandondo amma ya na coci jiyana ke goya to ce yanni ma na coci jiyana coci ta ke wayan mabebe da fila da hafa ya bai na jino je ya goya gba ba coci ba duki wa shi lafiya talauci ma jiwa wanda ga ni ya kwana ga ajiye wannan wuce ga wato lafiyar da gani bai gbogbo ne gani bai ci a man bai su yi daga cikin so kuma titi su a cikin da fosu wala awu wani wasu ga ya kwano ga ya dukiya wata ga su talauta rayi sai ji yusi fara mo ji tubo na wato ya bana yusi fa fara ba tuba ga lawo biyo sai ci ga wa kuntu tafiru rabbakum innahu kana ghafara يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقلت يا جاي استغفر ربك بغفر بتويتين إنه كان غفارا تويتين فابي ماشي يرسل السماء عليكم مدرارا وعمل لي أنا غفلا ودوري ويمددكم بأموال تويتين ما يهو وبنين وما يجيجي ويجعل لكم جنات ويجعل لكم أنهارا tó ma máa yẹ láti ìwé òkúdá fi àjọ náà wà kí èyí ẹnu òjijì pàtàkì ìnà wọ̀dí ó sì fa ọ̀pọ̀ títú bọ̀ wẹ́ láwọn ó. mini ẹni ẹgbẹ́ lálàwọ́ tó tẹ́lẹ̀ ó ṣe ọ́nà ìdúkìá náà wọ́gá jẹ́ náà wù fi ẹ̀kọ́ kíríkì ọgá wù fi ẹ̀kọ́ dèdè ó kódà kódà ẹ̀kọ́ wani wata hakuki ya fa wuce wani murtar duniya ne ya fuwa yi yi suna zuwa gire yan na jaji ne an yare a ne su a sallan ga amma alimta annan malakar yunaji fi samayi wadda ga mala'ika wata yi zaji daga sama nga allahumma atimu allahumma ijali mali mufiki khalafa bana yau dukiya ke kokoro su ko fiye yiwuwar bin a gwe guna waje alimali mumsikin talafa sai ta zane magai bagwa na wakaji waje kiyo na gada kubur gaji wuji lalace alimamu tabbara ni gabu gani ga hadisi ya azura ma ni sabra mu sai jami'u sagir for one page 283 na kan ya hadisi 1332 alimamu labani ga hadisi na hasan mu mini ya kono ga azu talauke wuce ya kwayo dukiya ne cinan ya fiye shi ba nama annabi ga amsika alayka ba'du malika fa huwa khairun laka awa zake dukiya wani alheri ya wagan da dukiya di lalata dukiya ga abu da aka tinge kashi kwa dukiya ba ta kudu ala wa biyo ja ki talaucio mm ko de ki ga gaskiya wanda de wala to adu ba na do ruju mu idu ruju mu mu di wala wudi mu ku yen wuye kan e ba ba da di wala ku ya aya kan e go fe ti o se ko to ara ya ga me ti kai me ti musulunci a musulunci wa illa to alimamu al-bukhari da muslim ga bude da fito alimamu tirmidhi suke bi ma da to al-nasai daga hadisi ya ka bin maliki sai jami'u sagir volume 1 page 294 daga na hadisi 138 mini ya kone da ga su talauce da su zuwa turo wadda ya ta bishi alaya wajani alaya kube gashi alaya kube lozu ta ji ake su kwaji da sasuku eh ya da lani su kwa su ruso ya da ga yani su kwa su kwa kwa juji ka zai gaskiya ko ale za a sallan ga yin shi tuma a sai tukuma nga bai nga bai ni ga la ai mini yawo dukiya zaka dukiya zo duki mini yawo ne yawo wannan wala hauka fi ali ganye wala ni wala ni kawai mutafa da ne ga di de dukiya na ala da kai na fashi ko zara kaja da ne ga ke shi shi wanda ke ko ka mutata wa wani gwela nudu baya da kuko da ji da ji makaniki da hukatun da ku kamera da duba da gbagwaga da ji tela ko mutata da hukatun da ji katun civil service waje wadaji public service waje wadaji wadaji wadaji efiyan hard labor waje wadaji wadaji arabu oshishi wato da ke wallo yau ke sadaka a ninu almominin kawiyu karuwa hawa ila na almominin zaifi mọ̀mí na bọ́ká ní ọdí alẹ́kẹ́rù mọ́ bá tó ẹ̀jìgá mọ̀mí na jíjẹ́ gbogbo tó jí òṣì ọdọ́ tó bá sádàkà bẹ̀rẹ̀ àyè fọ̀dọ́rọ̀ ọdún àwọn méjì jí dùkọ́ da azu gogo bebe sunday fue oje ale aga to kunu meja weju ba nu penji do ba musulmi jidan adida wanda za ba da je ku tintina ba da je ku electronics na ba da je ku computer na ba da je ye computer jina ko ba da je ku stationery ta kada je gba na ba ko nu penji do ba musulmi

wa ma a madiyanu jina wa gadin da baliki wa wayi wa wa wayi kila da wati wani wa primary ya mutwani wa secondary ya mutwani wa degree ya guni ayi unda sabe je ya ni unda experience je ya weji kwe ya shi hadi ka kuno bi aje tare to ne kama hadi ya woto mujiji jo mujiji kazo wa wayi ga enu diga ne jare akije bai pa pa tu mo se di ma dunga ne buga ya amma ba ni wannan jito suna zane shi bai ne ke gofe mun goro shi wace gan a zalimi na wai wai kunan ariyar suri jina wuje makaranta wura wuje sinayi wuja wuje wuwa wuje zobu da jan wuje jike wuje ka sala shi bai ne jafe galari jafe kule jira ya ɗaya na kun ɗaya da yanzu talauci hali mini ẹ̀kọ́ ni ẹ̀dàgá tó tẹ́lẹ̀ ọjọ́ tó ti yùdú ìyá ní ẹzùfú sí kí ẹzùfú wín àrígbìsá àtọ́lẹ̀ gbẹ̀mọ́nà àbà ayìbù sọ́tà lọ́wọ́ fi rí ìgbìsá nígbà wọ́n tó ẹ̀tù sí bà wú yàwó dẹ́dú ìyá wọ́n wà áyìí òṣà lọ́wọ́ fi ásẹ̀rí kó tó ẹ̀tù mọ́ wọn ti ráì pàlú yàwó were use yẹn mtn ni mẹ use yẹn glo gẹ network di irin ní ẹgbẹ́ kó sọkúbà kó sọkúta yéjì yògbò ṣe àkọ́ nínú ìṣà pẹ́yà ni wọ́n fi mọ́tò ètò ìmọ̀ ìdíjọ́ lọ́rẹ́ ìdẹ́ ti lílẹ̀ náà sára yìí nínú àà alìmáwò ìbùkárí yọ mùsùlùmí tó àbúdá ọ̀tọ̀ àmì sagálúbẹ̀ àdífihàn àlọ́sùnmù lọ́rẹ́ alìmáwò máa fojú gbẹ́ndù àdìbùkárí kó ìgbà àdífihàn àdìbùrẹ́rọ̀ sẹ̀rẹ̀ jamiu sọ̀gí volume 2 pẹ̀lú 1033 lọ́kẹ̀lẹ́ àdífi 59 five six. gan èròṣí nẹjà alálátẹ́lẹ́ òsìrí àyí o kátàkàtà ìgbò àbàgbà ní yàtí èmówó kó yàtí báwó yàtí èmówó ngálá mọ̀síbà tí a jẹ́ àrùn àti fìdíbò àti fìdílẹ̀ òsìgbò ẹgbọ́gbọ̀ commission police ní ẹ́sẹ̀ gbánà ògùn kó wọ̀já dí tí ó èdè fi ṣe lọ́tọ̀ fún ẹ̀lọ́ ojúdí jẹ́ wọ̀já wùzù káàkiri olóòtọ́ mẹ́mbà nẹ́mọ̀dẹ̀ fún ẹgbẹ̀rẹ̀ sípò tí ẹ̀dùn lánà wọ̀já àbílẹ̀ gbogbo jẹ́gá ní kí o lójẹ́gá láti ṣe ẹ̀yí fàlàfàlà náà yà wọ́n èyí wọ́n ti sàlẹ̀ ìdíṣẹ́lọ́ ti yá ní ẹni ẹ̀kọ́ sínú ọdẹ ní ẹni ìdíṣẹ́lọ́ ti bẹ̀rẹ̀ ṣùgbà àdíṣẹ́lọ́ àríbìgẹ́ yá máa ṣẹ́ àni mọ̀hájìrí náà yá ẹ̀ mọ̀hájìrí náà ṣe ìsọ alókáùsù ẹ̀wùsù náà ìdọ́tù ní tùmbìyìn náà abu la'ama ya ne wa a wuzu billah yan su dubi kunna sai jaru bai ne mutu shi yamma lam tazaru fashita fi qaumi hatta yulinu biha illa fashafihu ta'un wal arjal lati lam takun wa dhafi aslatihu alladina wadu ila iga da shi a ce da shi a ce lo to alfasha za wuce sai ta ولم ينقض ظلمك ولم ينقض المكيال والمزاج لا أكذ بسنين وشدة المؤونة أما قلت يا جدا شاء تجاد به إن يدوى أما قلت ينجي تانيا مدن قالوا ذي تيجي وزيتين تنشاء قال يجي تقوى بلس ويجي بلس يجي تقوى يجي تقوى ويجي أمون تقوى ويجي كذا تقوى ويجي بلاس يتقوى يجي سوزا ويجي تقوى tó kó òjì pàṣẹ jù ẹ̀lẹ́tọ̀ pírísì ẹ̀mẹ́ka já wẹ̀lú jẹ́ wẹ̀lú tó kó bèbè tí a méjì lánà tó tó àjẹ́ lànà gbé ràn jáde fẹ́ ìjókòó bèbè mọ́ta ìlú ní ẹjí ẹtí ilé ẹtí ní ẹjọ́ náà wọ́n yìí bá mú kájàkẹ́wọ̀ yìí káì ajílẹ̀ yìí náà yẹ kú ní zanuwa ci wasu ẹgbẹ̀ ni wọ́n gẹ̀ẹ́ kí ẹ túnṣe ọdẹ gọ́ọ̀fẹ̀ ní ibẹ̀ zanuwa ci láàrín ńgbà ayé kìlàsíkẹ́ṣọ̀ kìí bà náà túnṣe ọ̀ṣìṣọ́ jẹ́ kẹ̀kẹ́ àkọ́dẹ́ àbílẹ̀ oṣù pàtàkì láyé lẹ́sẹ̀ tí zanuwa bá àjẹ́ kẹ́ mú fìlísọ̀ fún àìkíyà yìí

ko wale gani giji wo pata ilatu giji mgbe na ga eji nnabata kwa amadile ojuru sultan ali adiz da isha shazna zalim ta sai ka ba walam yamna zakata amwali illa muni ul qatra min as-samai da gashi a cewa zakata kwa firiya daga sama kwa walau da bahim lam yumtaru kai

ìyàjí ìjìdé gbọ̀ṣẹ́ ẹmọ́kàndá iṣẹ́ àti ẹ̀dàdé rédíò ìjẹ̀bẹ̀dẹ̀ kòkèrè jẹ́ ìdé yìí ti ẹ̀bí ara láti àjíkẹ́ lọ́gbọ́n ló ti lẹ́gá ẹ̀mìká rẹ̀ bí ẹ̀dẹ̀ àlẹ́ èrè kí ìlú ìbọ́lá ní ààbò ẹ́ báwo alẹ́ sí àìwò alẹ́mta kuma ẹ̀mí ìlà wẹ́ta àrọ́ kí ìmọ̀ sọ́lọ̀

zonal inspector wà lè gẹ̀gẹ̀ da ẹ̀gá tí ìwọ́gá ọgá àbẹ́rẹ̀ wẹ̀ ba mí ní ìnà àlọ́ọ̀bẹ̀ náà bá àgbà bẹ̀ tó ti tó ṣùgbọ́n ìyẹ́ tẹ́lọ́kì kó ba jí bà wẹ́ àdàlẹ́gàjẹ́ bà yìí bọ́ náà عليه الصلاة والسلام من يسر على مسلم يسر الله عليه في الدنيا والآخرة ذانا قاجين بانغو يا ذانا دبا يبانا سوكوا عجيب سوكوا عجيب بانغو kí o jọjọ́ alìkíyàmì òkè wá gọ́gọ́ olóòdù tẹ́lọ́tù àgbìnà lúgbà Ibn Qayyim wẹ́gàn nga mini wẹ́gàn jawabul kafi o pẹ̀lú túbọ̀ ẹjọ́ nga mini masiba na zine mana an na wujibul fakara zine lakibi o zine zine latalauci be gbogbo agbọ́ olóòdù tẹ́lọ́tù ọgá tẹ́lá dúkìá ya mọ́ ga shi ya da dubu tamani ya da ya la'ari shi ne ya yi rikici zaune ko ce da fiye diga wanda zai a ramu ko da fiye da fiye wiwi ko ce da gawaya ko ce da waya zanen ci da wani yau shi da zanen mai kuma da ne ba ta na musun cewa nan sai da zanen wanda ta jari daga magudu da zai lawa da cika da aka gwa ba mu wala ta zuta kun albasa ma ga dukiya ga yawa fata kula maluman masruwa min ya godo ga su talauci wata fiye da lotu a nabi ga abdiyabul kasbi e dukiya ne ke ganin amalu rajuli biye biye zuzu lotu bai wuyi wa kanan wa kullu bari mabru be kuna kunje ne ko ga ga wa rozu ce da ilimi ne guyi bi do je ko be ne ku ka ja ra mo ti aru ga yan gwamnati ya ramu shi ke nan yi da ya laliyo ga yanzu ko wafi su ko ganin su ke ya lara ya ufe shi ba ne ke ya bai wuli na ji ufe shi ba ne ke ya ranu ufe shi ba ne yi da ya kanzo ufe shi ba ne ke ya alki jabo wai shi ba ne ke ya alka gudu mai gizo ya su ko ba ga wai kun wanda ka ga ga wa ji ta su ba biya mini ne larawa su daga talauciyar ya zufu haji sabon alimama wani ga tirmizi ga alimamu da sallabe daga hadisi ibn masud da sai jami'u sahiru for one page 560 raka mai hadisi 2901 al-albani ga sai wuyo ga alim sa asalin ga tabi'u bayan al-hajj wal umra yace jihad ga umra ku dubo shi fa inna ma yanfiya lil fakara ya bana jiyan da wala talauci tó mú ọ̀lẹ́ bá àlójì gan ájìjì ní ogun ọ̀lá tọ́lọ́ ti kí á bójì pọ̀lísù bẹ sójà ọ̀gẹ́lá tọ́lọ́ ti kí á wà kàmáyàn kìrìkìrò kọbẹ̀sàn àyíri wọ̀zá àbòlfíìdà wọ̀gẹ́wà bọ́ olóòzù dàgán tọ́lọ́wùchó gàtẹ́ ìdàjí bára mọ́

wunde masin wunde kagu wunde babu ya fi zon wunde kaza kaza kazo amma da gano zuwa da suke wuce ka ni gaba na gamu ya jo na zuku folmero wuce kwata ba bara wuce wuce wunde hajjan ni fenti ya ni bara ya ni fenti ya zuwa amma ba da ni fenti ya ta to ko lugwa da ya dai jiji zamu to tu la gaba jo to niya wọ́n jẹ́ ilé kọ́ dígẹ̀ kọ́ ní mùsùlùmí wọ́n àjẹ́ mùsùlùmí wọ́n jẹ́ sọ́gá bára jí why bàbúlájú wọn mẹ́kántà wùyún jí wùn ṣe ń gáàdì kàfún oyún ndé mi dẹ́kun gáyì yìí ti ní àjẹ́ àjí ní kíríkì àgámọ́ ìlàgà ó mẹ́kántà gbóòpò yà kanta àwọn mẹ́kántà ìsìlámì yà ń gbá nẹ́kí ko mai duguri ko zariya ko kuma nuna imo mai ya je makaranta ya je neman ilimi wa ga ya mutu ba su ne ba dai dugure ji bala ga hatiya ta gida an kaya mutuwa ba ko mutu ta ko buwa shi ne da wuce bi na kuyin na church bi mai kwari kiya ni re na man je je no ji ya kari elawa eh, elawa eh, amma sai da falata har je wuce ya je ki bo bara je bo egogo wujinga ezu shiji wula ministu wu ko wula president wula governor wula soldier wula police wujina na so ngai la tele dike awa nu a chef mubili wa di garot la ji so te volume 2 page 125 wanda ma zai ta di mesile wujin fosil wuce wa ba da fakir وبعد فقد ذكرنا قبل أن الفقر في كثير من البلاد الإسلامية يقال قتلوا في بيجيوني وشميلو دنبوري وفي غيرها سببه الظنوب لا تلوت نبيل الظنوب يقول سبحانه وتعالى سوتي قال سوتي قال يتيقى عن lọ́dún tó tún rọ̀gbọ́n kùmí náà kan daga fara ita yi ba gafara tó ke fadi ta yóò tí da sama alaikum idira tó ke adule biya yi wọ́n yi dukun biya abuwa yi wọ́n bẹ̀rẹ̀ tó ti ma yẹ dukiya ma yẹ yiji wọ́n jẹ́ anakun jẹ́ náà tó jẹ́ anakun àná tó ti ma yẹ láti ma yẹ nuna injinu tó ti gan wọ́lọ́ an na alal kura idan shi gashi shi amma na ga yi ma ji wata kawa ma da soyayya soyayya lafata ana lai baraka din da sama ya ci albarka biya daga sama ya adule biya wal albiki walakin kadar àmá àjíjà agbẹ̀mọ̀lẹ́ta alófin méjì tàbí ètò ìtìyà àmúgbà tó pàá sọ́dí ó sọ àlọ́mà káàmù taurata wọ́n ìjìlá wọ́n máa ń rí àlẹ́yìn mìíràn bí agbàgbọ̀sán àtọ́ra jẹ ló bá ó kúnjà jẹ láyé tú bí èyìn jílẹ̀ jẹ ló bá ó kúnjà jẹ wọ́n máa àlẹ́yìn mìíràn jí annal ma'afiyya sabab fil jadili ba le ba so ko ngala ele te duwa ele te jayo wa sabu bil bakri ngama la da lauci yo sai la gaji ya bago fi sabilillahi ya zubu gaga da ne gata jibi talauci ba ya bago wa ya wa ya guja masiba idan so insha Allah ta'ala ka to bari ibu sababun loje ba ne ga jeje nan sai ja la duniya mana bai ga shi biki nan sai su fabi mindi inda wata ne kana magaji a jinku gangani bi gyara shi ne bude ji makanta yau yi jimanya ne ci biki doku sai su fabi subhanaka allah wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullah wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh Allah subhanahu wa ta'ala <clears throat> gangan da alkhairi ite. muna sa da kai da mu shi ya yi makanta jon da ga ga jami ya zuwa ce da kan shi ko ya ce ya yi ni abi ma sama ina zama ya jina ma ne lotu logan gani da ayan na so shi ga inna allazina yaktumuna ma anzalna min albayyinati wal huda min ba'di ma wa yi ka kitabi ulaika la'anahum allah ko wa la'anahum allah yunus

wọ́n pa iyì pé wọ́n fi ah masha allah ọ̀rọ̀ méjì tó ń dẹ̀rọ̀ pòé tó láti dá sọ̀kọ̀sọ̀kọ̀ méjì bí ara wọn tó rẹ̀ àyè ìfẹ́ mọ́ ní àfẹ́ ìmọ̀ lè pèpè rírá masha allah tó tọ́lá náà fò lóró kamitu kuskure a mọ́tò rẹ̀ di káàkiri tí ó jẹ́ tí ń ṣe ayọ̀ lọ́dọ̀ yìí ìfẹ́ wọ́n fi ẹgbẹ́ tí wọ́n lọ ẹgbẹ́ lọ́mọ yára gẹ̀ẹ́

nga ma lawo shi ne kike ke go ke wa to go ba so yi bena a so na go gal ba mun afin ci da o ba no alhamdulillah to su ga mun ga nan da alkhairi a to ni ne ji kina man ga galani na inji ne ji ya lami ya yi mi lan ne ji man ga na to amma ina ma ya ce ce ka kan tsana ya ce ga ya a shi fa le police yo wato ina ina mai ne ji mamaki na ai zai ga ga ina e sun ga mu ga biya ebo ci bolo ebo nga bi dale da gilin do ci na agbo kaga na son kai da kakan cana amma da ta sun wani zanji ne a disi ne labe ne ti ga polisi yo na man kai dina to sun a disi na gita a disi e na a ga albano su maga ga disi yana wai juna ngai ije gudi sun ga na e ga yi mu stay duna afela yi da abun nan e ga ne ba ga yi mamaki na mọ́mọ́ lè mọ́ tẹ́ àrífù pátánà gídá àbújọ olè ayìnàjíjẹ mọ́ ṣe ṣe àtúntẹ̀ ìdí ìṣàrá ìlú wa mọ́n afẹ́ àfẹ́ láti owó ìwọ̀ lọ́wọ́ mọ́n dòṣì rí lẹ́ṣì ìgbẹ̀mọ́ lè láì wò tẹ́bọ̀rọ̀ ìgbẹ̀mọ́ lè ájẹ́lá lọ ṣíṣì pàdé ẹ̀dẹ̀bí tó sọ̀rọ̀ bí ọ̀nà dẹ̀dẹ̀ ha máa lè ara ọ̀gán na ẹgbẹ̀mọ́ yẹn sọ̀rọ̀ bí àjẹ́gá wà wà ló tún rẹ̀ tí kò máa sáré ìyá kàwárí lè yìí wọ́n láhìí tó láhìí bí láhìí lè rárá sọ́ọ̀tì ga mai saudiya da yawa ga haka haru ke ji mata ala a fara jijibu ina mala ga bi faka ne cika usama to amma mun ga kici bayin nan eh ana mun shi da shaka mun shi ga ya <laughs> Allah musta so ta ala so ta ji ba da jimma e baya e ga na manga ale ga ga mukbili la ne sunna ga e tumu shi ne lo da ana muje asabu jihadi jinna ale ji o asabı ne diyor? El-Fasad. Nenne mongega, aga musulmi men hiç oyo onu be sunne E daga da daga maçe ne ba da ra'ayin da shi nan dole na. Wato ya ganda nan mai gada na muji daga ko e da je e da da shi shi من لنا إذا كده سقط جيب لنا إذا نعرف بمسوي تصرح وكذا ضم بجا ونا إذا نجي كده يا حوالي نجفي وتكسر كم لكن قريب أتولي وشينا wone wumanye izana jina adene okse mafi ko yonchina kila jo wumen su fi da izan adne shina da ogana da gani benya na tu fi zima go wumo ato ene ga otuma ga wona fa o menga ela o men su fija na su fija su ju kwa ama amon ne ge kwa no na amon ne ge di ja o ne na ta chu ne ja ni ga to akida le sunna da bu mu donna ke za di da e za ta ti no ta chu bona go la o ana da mu fi shi fi miliyo jaman da ciki tiya da suna na jala tumi na hakin da na shekaran zuwa ni gana suna na jala tumi na man baya yi a ga ya asu abu da sashi ga salafiya sashi ga asu abu salafiya yau sashi maga soja ya ya addini yau na alai zuta da alumai musulmi wai zuta ya alumai musulmi na wale ga sunan na juga tawoma ebo ne zagagan wai yayi na eh mun ci gwa zo na ga wuwi wala wala wato fauzan usaimin min ya kungiya na yau lo ka ka ka ka ne ba ni ji karai da ina ufe ci kungiya ji ka ka ka ka ye ga ufa hawari ji ga tun ya ra tabligi yuna ji ya mutu ikhwani yuna ji mu dake tun ya ka ka ga to salafi yuna ji mu ga ina ji wa da salafiya ga ayo amma e fa da salafiya na ji ga to na ga na ne ga ai salafiyu na na kalma a haushi na ji amfani da yin nan ne na je na ga je ga wani amma ne wa bi wannan in ji kungiya salafiya wa lami to a a e tuna salafiya ne je salafiya ne tuna salafiya ne mu da ta ne ta ta ne ga lona e tuna da ainiya wato kafin ya rauna don shige zalam to kan shi kama ya zango mun je da jibi dan e ga ya shiru ta yau ale ga waka shi tsuyo so ka tafi na tsakanin wurin da soci ale ga waka de bawo amma waka shi tuka shi wurin bias mind wallahi wa ga gaskiya wa ga gaskiya kuma shi gaga yana da kai da auto suna kasa wallahi wa nan krito zane ji kuma kare bidiya fa su ma to yi mutum mafi na mutum mafi na a ce ya bala suna na muhammadu ne shi ke gaji ya ba shi mutum mafi na a ce daga sunna annabi muhammad to nan na ba na so aji kiyo ya ce daga sunna annabi muhammad ngam ngam wa ri di hibila mi pe hibile te patibo e ko sunna annabi muhammad sallallahu alaihi wa alihi wasallam Allah fara ne ga yi ah wato ma ya dube daga ula di sun da cibe mangi ne zamanin alo hijira alo jihadi dubbe non shi fe kidina wato sha anisula suna shi guje budu su min domin nun budu ji ya daga gani da yana wato ne ne wannan da abu nan wato bubuce na azu ne da tsakani da ne ji fitina da shi ji hadi na e za da azu wa tin ya mu gan wai da yin doci da ya di mu je na wa lawi ya liuji na dauna ko na wa lawi mun ci na dauna haka to tuna wale ga tunda shi faruwa na wani zagi da shi ne ya na alaƙa mai wa kayan na ya yi gun kibi hankali yi shi a ne na ajiyar wasan da shi ka sakin joso na na ya ji ban wani jizde na ɗaya eh? so da ji da ji na wato wani mani diga ko na shi ga ya gida aji ga aga ji azu to diga ko ya bina kuna da shi shi ne da na ba ba ba na mun izun da zabe muka da e shari'a ina e shari'a ga wuna da da ya ci ga har man la ya san zo la ya ji man nakum shar'anu qaumi ala ta dilu ejilu wa aqrabu taqwa wa idza qultu fa'dilu law kana za ba daga ga jadalin shi eh gidane ji na jaga to amma matsaya musulunci ni gulu izu ga goyi a kagama ga bitun wani annabi sallallahu alaihi wasallam ga zubuta ga halaka al mutanatti'un da ne bituna an su ya ji halaka so e zo gadin ta jawazin haddi mata to ginu gun a goyi a kagama ba ne ga ya ga yaji ba da shi magana biyo ne shi ji faruwa wọn a daji hadi mutum nan fama nan guga loma nan a da ta da ce mun da dubu gina ya ji ba guci wuce a tiya gudu na mutatuna akwai kudin da ya na da ji ya da ni na biyar ki ce ya islam mai duk kudin na cana a da da ji da da su cin ne diga ji mu da wannan feshi ya ni da ni amma ta no ja amma ta yi amma ta kike ben ne kiyo shi je shi je shi je ba shi ga ka yi gé ìyá wọn jìnnà yìí túmọ̀ wọn sì pátá ni wọn dàtú pátá ayẹyẹ fún jìnnà ni pátá ìyá wọn jìnnà ayẹyẹ fún jìnnà ni tó so na da su an lọ́wọ́ nǹkan láhàá lọ́ra mo fẹ́ dijú ga ayé tí náà mo fẹ́ dijú ga ayé tí náà bá nà lọ́gùn nǹkan tí náà fi àwọn ará lọ́rẹ̀ lúgbò níyà tó wà ní gan wo gẹ́gẹ́ náà lọ́sà agàgàwú wà á lè ṣàádà. ẹ̀hẹ́ dídì àwọn kan wà á lè ṣàádà zanna labon gudami ne wannan kawana shi da wuri an bi na kiti ki fo ki fo za da kiwo to sai ni bi ma aga ya gaga da sai ne ga da gaga na de e la ki saju e tu di di ma ki sala da ne ju mu shi da lokacin na da ni tare mu ja ba da to ci ga to to fara ne ni to ci mu ci da ya ma ya ma wa yo ga zanna da kiyo da shahada to bai dai bai Allah fa ne da yi zane ya almujaddid almujaddid jina, kina mun gaman gina almustahid jina, eh bi zane ya ji tajdid ya ìpẹ́ inú gáì mọ́yàn mọ́yàn wo mo ṣìnà ọlá fún pátí àgbà ọmọdé lànà yìí àná ìhá àfẹ́rí òkú àádìsí àrẹ́bí mọ̀múdù títí wọn ti ríta ní àkídà yìí wọn ìbá kàtún yìí wọn èso mú pé ìfá ìdájí wọn ni ah, kẹsẹ̀ dé wọn ti kò kéré bí kàtún àmọ́ ẹgbẹ́ wọn bí a tẹ̀lé bá bẹ wọn gbádùn wọn á ti jẹ́ ọ wọn ti lálàṣẹ wògátà ìlànà dé wọ́n ti lálàṣẹ àwọn nígbà káyọ̀ láàrin lálàṣẹ ìlànà dé kàtún ìlànà dé kàtún àwọn láti lùkùn ti lálàṣẹ gan hmm? wọ́n ti kàtún ọ̀nà káyọ̀ láti lálàṣẹ gan káwọ́ bẹ̀rẹ̀ lé ṣíṣe ní kíni pátá kọ́ra àbí yẹn bẹ̀rẹ̀ káàkiri wo ń ṣe dọ́nà jẹ́ wọ́n lánà kíni pátá òjìrà láìf ẹ́ àyè káfà mọ́ dọ́nà gẹ̀gẹ̀ káàkiri à na ilé ìgboro ètò láti ní àgbọn ayé jí ọ wọ́n ilé ní ìyẹ́ fi wọn yín lẹ́yìn àgbọn àwọn ìjì ọ ni mùsùlùmí náà yẹ wọn náà lọ wọn lọ́wọ́ tó láti dàbí sáàlá náà ìmọ̀lẹ́ náà wájú láàáyà ní gan àtọ̀lẹ́ náà tó ilé ìmọ̀ pátọ́gbà tó wà àti ẹ̀nà tí dànà ìjí ó tí na ní na náà kó gájẹ́ ń bó tí ó náà ló kò lè fáyà á yẹ káàpù iná ìmọ̀ pé àná ti ìtàkà wọ́n àti tẹ̀gbẹ́tẹ̀gbẹ́ náà ọ̀gá fẹ́ ti lé gẹ̀gẹ́ láti ló ti ṣe gẹ̀gẹ́ náà wọ́n ẹ̀ ìlàjì ti bí dáwọn ọjọ́ ìròyìn nínú ẹ̀jú fọ̀tàwọ́dá máa ráà ẹ̀ kàtúkà máa ráà jú ayára mọ̀ àdìyàn ọ̀rọ̀ láìlélá fàríà fàfà ayára mọ̀ àdìyàn ẹ̀rọ nga aya yìí da ẹ̀kọ́ ngbòtí náà ń ga zòlò tó bá dá aya ngbò òṣèré gẹ̀gán ìrìnàjò ara ọmọdé wọn àgẹ́bẹ̀ ìyàwó rẹ̀ ẹ́ ọlájà ọ̀họ́ àdára ọ ẹ́ ọlọ́dà ẹ́ ìbá bí èyí eré tújìdì ya ẹ́ wọn àgọ́ òjì èmi wọ́n láti ọ̀rọ̀ rẹ̀ èjì àwọn obìnrin ìlànà ìlànà ìlànà ìjì garado gaga amma ma'aya tarbiya musulunci a jikin na adini islam gawa ga ajina tale ga mun ce lagan da shi na bin mahimmanci na alimu ya mushi gayi sanadiya ne dokun ne ne di faruwa bana ni ga da ana wani kijo zawangi ga ga fahimtar sunnaji amma a petolita fi sunnaji otu ya ake mutu ya ga shadi kiyo a shadi katuna asubani mafi tun ta da akida ne wata kira hannu shiga shi wanda suna rin kitikiti wace idan na biyu mutu wa bayan ne nan gama ji dawa ta tun wada na littafin na shiga izere na gun kai fere na so daga na ma duya na yanda ta da ɗaya ayan ma du sun nona a idan na littafin na shiga ga ro littafin na wannan yawan ga ma to gogun da yi tsika ma biya na ma littafin na isa littafin na misali bani ya shirin ke shirin ya shirin suna albar baharina akaubana nigani monti katitafu tibana watu ti eyakputsu eyakputsu tatu dari wandu wantu wantu asumti yes nukuna musebe gada obani gada ila ila raita shas yada huwa ala sultan o fala wa annahu sahibu alhawa wa ila raita shas yada huwa li sultan fala wa annahu sahibu sunna insha Allah to ne ga ila ga dinga na ba kidan Allah ya tubu ba da ba duwa ya shi year nchi oge ga wata ga na ya mkpechi ji bụrụ gwa nina maka gadoji nina nina ama ihe dị pita ihe nne daga kakacha ala amụ ya nga a dawa tsakanin ebe nwere betoji ya ala akwai nwere beyi ina na na yan in ato na to mo sa bida ko din din yan daga na way jo way jo ar da ge yan za e, ni kare in na na ta ku wari na di de de ana daga ne e, go su so ti su so ti su so ti su so ti aru ge go su so ti ga ti de lu ge ti yo in na na ana zan do ci ba ni na waye bu wa e, so ti to sallama wa jo sallama e mo ti mo mo de mo mo de wa yare yesu mo ke ga ade ne di ga ni bu na ama mo je wa sallama ko mo je sallama mo je sallama Eh? wato ije bora wato yenan ne ta tubo mai zuwa da tubo da hannun gawa yadda ba fa zana wa yaji sallama mushe wa gana ko kuma wai cunde wace da yadda shi na wace gaga zan na gaje matakin da na dai burin na wace kuka ala kashi ala to wale ga uganda ya zace gaga a ce gaga a ce gai i petupa a petupa ta al'amuri na jo wato wale ga alhamdulillah bai fadin ya so shi alhamdulillahi mpega wagashi shibani wa bamayan sun na jibani ilahun kana ilahun gan nigeria iba mutu kawai wa bamayan sun na jibani wa gashi sun na je lobera a yi na je lorana alhamdulillah wọ́n ti ṣẹ̀rẹ̀ mọ́ wọlé àfẹ́ zàrẹ́gbò tí ètí èdè èdè ìdàwà ilẹ̀ pátánà títà mọ́n ẹ̀ràn káàtì náà yàtọ̀ lè pé kátó pàátẹ́ ẹwọ náà pàátà wọ́n káàtì títí rí ọ ní mọ́n nẹ́jì mọ́n nẹ́jì tó ìpapọ̀ wà nípa muhammadu wọn àlẹ́gẹ̀ ẹ̀rọ mọ́ iye ìgbẹ̀mí yìí ní ká mọ́n ṣìṣẹ́ gan ọba àgọ́wà dáadáa àlùwúdà táwọn ẹ̀ṣẹ́ wọn aje na ndo suna mashi baba na ne kadri ne ga ya da kadra kla ja ba la lu da fa ne chin mu lo be ptv mbe ma mu ne mai ma mu shi ga we chin wa shi e da fi e bona ne shi ga ke fi ba wo so ale ga na ngala shi ya ga ahli sunnati wal jamaa iga jamaa insha Allah al karim to amma zalike na jwale ga da zanan ne ga ga ga ta na ga ne so na da ta cin a refiyo abu katara ne a ta mabubo ziri eh wala tuna ibeti abetu isene yala dituba agala to wajina apate soso e internet isawe da kwenje e ti abetu liwe le gwan ya internet e so jura ha mai de tela de ya ji wa so da wa ta bile bo mo so alhamdulillah e wato na so to ci wiba ta ci kuna mun man la bayani da sarai ne ne ya la sanadiya ya talauci bena kun jiga ya da bitte burana ne la dia tulo ci bel shago kana ala wa dia na wai ho da ngani be so pe fo tu in the life i arin ko ai da wa de wa ngani be so shi eh da da da wato mala mali ke ga ngo shi to sai yan yan no bona zo to ba shi no ga ko di la du ya ga ga no ye shi ce no shugayi musulmi kan ga ga ne ga karkashin wani alotiyo ta ba aljanna mati gaga ya ya mai na gashi daga zuwa na waka mai musulmi wa alama no musulmi na ya zama da karkashin a yi adị alwa a rijiyar na mazara aji kyau a na a cika ma ade da na yu ma yi musulmi to su musulmi su ta jamu na aji kyau a na a mazara ne a na so yanayi ya lura na wato da ya ji tato ne nga mala ya kusa ne da duga ya ce ga matsala ya tafi ya sula mu nwanyị ya nasiya a gafe jimini ya shekala da nan ba shi na kafin yo ko na ji kafin ya ma ya kai wa lo ya ya ni ne ya ji shekala to a ce yana ilimin shi mai wallahi da bida inda a mun ga bida an ga wani kisa na wace yana wace wai da ce yana zama mamara wace kasa wa ga bi ne da bida abuwa na haula na kota ila billah wannan duka abin mutum yan mamarin jami'a na masalaci bu shi hajjiro mutum ke da wani lasar jiji mutum wa ga muhadara da masalaci mutum su shi ba zo ba ga wa ga wuya wuya ya fi yi kawo nan ga abin mutum na feku feku feku feku shi ba zo mutum tiya mutum ga amma da jiwa zai ga kuma hannun abin mutum zai ji

E ga ya karshe da na da abu na ga hada shiga man da ya tiga yin takaba ta wuri wani tiga votin bo jihadalin ci dabo jihadalin ci dabo ne a jiya yin ban mata ki duniya wuce uga zuwa na ji na ji kiyo ma ji kafiriya ibo ki wala da na e, e, ji nan eh ga guji ga nora guji da ya ga kwashi yau da wujar da ala da na wasu na kawo ajiya na wata kila wadda mun nauta yau sunan sai kawo wani kwanan kira da muku bilogo wa ya ajiya mun nauka wa muku ga ya fauza ni shi bebe da husaini ni shi bebe ba jin wa ajiya mu so zando rugo be ju ka tu muku bin na maga ajiya na na na ga ni kin wanda da mu charge khati mun ga mun ga wa ji kuskure e da kuskure ya mun ga wa ji kiyo mun ga ka tsara mun ga kuskure mun ga so ìtì àlámùrí méjì ilé ìgbò àlámùrí méjì wó ìmúyébòdòjì ìgànàdòjì fọmọ ìlànà ìtúbẹ̀ sí ya gaskiya na gawa yi sun wallahi tallahi ke ya hasa da laƙuwayo eh ga mm, ya mamaki laƙuwayo eh? zi lajibọ wato wai da ya gamba ce wato na fi ya mamaki wato kuyi munasabati yo twa fisabilillah ndo yabi masallaci ishe ike ba man na yi na so daga mun wuce ya ba ko kuma fana shi mun da shi dana mala mujahid shi dana mun wuce ma mala wallahi tallahi kana shi ma da fati ba fati ku ta ya ku ya ku da mu ya ele a tsaya eh mun ta ga ko kawai dai dai kawai da ci wallahi igbo ibo gaskiya ya na ya ba bi da wani ilimin ga moshin da yau amma wani da wani sabi da abubuwa ya bana yi uzumatuwa ima bi lai man uzumatuwa ko ciya ne dele ne ya jeje nga ya mara bibo mara bibo ya sudan mara bibo ga wani sabi da abubuwa ma ka sabi da abubuwa wani da kan hotel gwa ni laji hotel mo ci be ni on fo gwa utan ke fe duda ni e gayin ne je ma ka fe tan

nanu ewe nne yijibu tunomba mi jibu to fiya na ko mo da mu ci dole kan ka zayo ebe ne ibe ka fiye tun so maji kebe na mun game nan insha Allah wa kebe ci gaba awa ku na wanda da kawai awa guni da nan insha Allah ne sun mana ci gaba da awa guni na kenan ime je na din gudu lokacin tu ya rumu musulmi ji zanzuwa na mashi da kake sayin goma e wala ya iji biri ije ni ilagun shi musulunci musulunci amma ya shi bidiya wala ya yanawa tafila ana yamu buruji tafila bidiyo yo yaga ari yi la kuri ji filu ati bi shuko ya ranga amma mo sai yayi shi ban da na ya na ba su ta ga ji yo ita ci gaba ita le ni ga ba ga na e bo ti wono e ba ne ga ba ku ga wa su bi sunna na amma da bi ya ga na ba sun ya fe gangan ya fe gan o ta o su shule ere gan

ana maga ga ci ci na Allah subhanahu wa ta'ala kan be ma indu be ni to to to na mama ga yi ta ji pade hina Allah ku ga ga alkhairi to to yayi da man ya dokun na yi a te labai to wa mu mai musulmi na na mu ale da ga da iko to ci na kan na ba bidi an doro ga tiyana bidi an doro ga tiyana ale da ga ene pesu ne yele ni be na e gu bidi an chu ngam ne mo ye jino bio to aka e e le ile ile aka tsaye mai biyu ga yaran ya ga tsule na amma ja su sune a su sune fongo ci ga ke jara ga haji feju sa sa sa sa sa sa sa mun ga le ga ba so ki sai Allah na e ga su sune ga aya na ya ci ci zama ga ta bi o dige o ga yo wọ́n sọ jẹ́ àyà náà ó fọ̀húdà àwọn orí fásitì kòrò na máa dáa kúrò lọ́kùn fọ̀húdà rẹ̀ ó fọ̀húdà àwọn orí ilẹ̀ láì ẹni mẹ́gẹ̀ ẹmẹ́rà lélẹ̀ alámọ̀lẹ́mọ̀ pátá mẹ́ ń kúrò soci a ta yara alimin wa alimin hasan ko a ta yawon kada lita suka kandoro wata ta tsoro na ma za a kulu lagu o ka wuta amri ina ma ma a kulu lakun na ma a kulu lakun so allah subhanahu wa ta'ala fangin gini coci gamin laginin da alkhairi allah mu zuma yin je to yi tuba yi nan سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Gracias.